ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته يقول الله عز وجل في الآية الثامنة والخمسين من سورة مريم أعوذ بالله من الشيطان الرجيم أولئك الذين أنعم الله عليهم من النبيين من النبيين من ذرية آدم ومما وممن حملنا مع نوح ومن ذرية إبراهيم وإسرائيل وممن هدينا واجتبينا إذا تتلى عليهم آيات الرحمن خروا سجدا وبقيا ولا يلدى ونعوى النبي الله àwọn ẹni tá a ti sọ fún yín nípa wọn a sọ fún yín nípa anabi Musa aleyhi salam a tún sọ fún yín nípa ọmọ ayá rẹ̀ bákan náà a tún sọ fún yín nípa anabi Ismail baba ńlá fún anabi wa Muhammad. عليه الصلاة والسلام أتصفين وكان نبي الله إدريس عليه السلام أتبع تكبير الله السماء. الله سقو رفعناه مكانا عليا وقلي إنا لا تصفين بس لا جايبين àwọn tá a sọ fún yín nípa wọn níbí wọn kéré jọjọ lẹ́gbẹ̀ẹ́ yonka àwọn ànábì mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tá a ṣàlàyé wọn fún yín nínú alukur'an bó tilẹ̀ jẹ́ pé mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n náà kọ́ làwọn ànábì àtìránṣẹ́ ọlọ́run ṣùgbọ́n ọwọ́ wọn bá àwọn ẹni tá a ṣàlàyé wọn fún yín nìyẹn wa rusulan. قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما afi àwọn eléyìí afi wọn ṣe àpèjúwe ni àwọn anábì ọlọ́yìn ulaika alladhina an'ama Allahu alayhim àwọn eléyìí o làwọn ẹni tọ́lọ̀ ń ti ṣe ìdẹ̀ra rẹ̀ fún mina nabi yin láwọn anabi ọlọ́n láwọn anabi ọlọ́n kìí ṣe nínú àwọn anabi ọlọ́n nítorí gbogbo anabi pátá porongodo lọ́lọ́n ṣe ìdẹ̀ra rẹ̀ fún ìwà ṣe pa àwọn kan láti ìdẹ̀ra fúnnu wa yàtọ̀ sáwọn kan tọrọ wọ ọpọlọ ti sí ọlá nàbí o ti ṣe ìdẹ̀ra fún ọ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ní man yuridillahu an yahdiyahu yashrah sadrahu lil islam ẹni tó lọ́n bá gbèrò láti fọ̀nàmà yóò sì payà aya rẹ̀ sí islam sẹ́mi pé ànábì ọlọ́yìn mùsùlùmí ni wọ́n wàdíyàdà mùsùlùmí ni wọ́n àti àlékún wọ́n àjẹ́ mùsùlùmí lásán olùjíṣẹ́ islam ẹni tá a tún fi àlàyé islam tá a tún fi rán sáwọn èèyàn ànábì sallallahu alayhi wa sallam ọ̀nà ni man yuridu Allahu bihi khayran yufaqqihu fid-din ẹnikẹ́ni tọ́lọ̀ ń bá ro rere ro yóò fún ní àgbọ́yé nínú ẹ̀sìn tẹ́ mọ̀ pé rere tọ́lọ̀ ń ro tó rorò àwọn ànábì ọlọ́yọ̀ ga púpọ̀ kìí ti pọ́kàn fún alágbọ̀yé nínú ẹ̀sìn lásán wọ́n tún ṣe wọ́n lẹ́ni tá a fẹ̀sìn rán torí ẹ̀ ká wá sọ pé àwọn kan lọ́lọ́run ṣèdẹ̀ra fún nínú àwọn ànábì ọlọ́run yàtọ̀ sáwọn kan àṣìṣe ni torí ẹ̀mí níbẹ̀ yẹn bàyàní yẹtún látẹ̀bẹ̀rẹ̀ lọ́yà mí ti ń sàlàyé ni kìí ṣe ti ń sọ pé apá kan yàtọ̀ sápá kan ọ̀làdìkà lẹ́rìnà ànàmà lọ́ọ̀bù àlẹ́yìn àwọn wọ̀nyí làwọn ẹni tọ́lọ̀ ti ṣe ìdẹ̀ra rẹ̀ fún mí nà nàbìyé láwọn ànábì ọlọ́run. gẹ́gẹ́ bọ́lá ti ṣe sọ yìí pé làmìyẹ́kùn alladhina kafaru min ahlil kitabi wal mushrikina munfakkina hatta ta'tiyahumul bayyinah. لم يكن الذين كفروا من أهل àwọn والمشركين أو كفري أو كفري ṣe àwọn kèfèrí nínú àwọn ahlul kitabi àti nínú àwọn ọ̀sẹ̀bọ ló túmọ̀ rẹ̀ ní àbíbáwò nítorí pé gbogbo ahlul kitabi lẹ́yìn tó lọ́n ti rán anabi muhammad sallallahu alaihi wa sallam tó sì fún lálùkùránì tá à ń gbàlàyé nínú ẹ̀ tá à ń ka àlàyé yìí náà nínú ẹ̀ gbogbo wọn pátá tí o bá ti ṣe islam kò fà kò fà kèfèrí làwọn náà ok alimushirikuna ńkọ àwọn ọ̀sẹ̀bọ alimushirikuna ṣé kèfèrí ni wọn àbí wọn ṣe kèfèrí kèfèrí twelve torí rẹ mí níbẹ̀ yẹn náà bayaniya lam yakuni alladhina kafaru. من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة أما تمارك أو كفري أو كفري tí wọ́n jẹ́ ahlul kitabi àti àwọn ọ̀ṣẹbọ wọn kò jẹ́ èsì pa àwọn kèfèrí nínú àwọn kèfèrí tí wọ́n jẹ́ tẹ́lẹ̀ ní min bayaniya. أولئك الذين أنعم الله عليهم àwọn wọ̀nyí làwọn ẹni tọ́lọ̀ wọn bá ti ṣe ìdẹ̀ra rẹ̀ fún minan nabiyyin láwọn ànábì ọlọ́run láwọn ànábì ọlọ́run a sì ti sọ ànábì Musa ànábì Harun Ismail bákan náà ànábì Idris. عليهم الصلاة والسلام àwọn mẹ́rin tá a fi ṣe àpèjúwe akàfi wọn ṣàpèjúwe nbí kìí ṣàwọn nìkan la gbà lérò gbogbo ànábì wa kódà kìí tún ṣe àwọn ànábì tá a dárúkọ wọn lásán tí wọn jẹ́ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nínú alukur'an àwọn nìkan kọ́ la gbà lérò àtúnfà àwọn náà fi ṣe àpèjúwe ni nítorí pé àwọn ànábì pọ̀ àwọn aránṣẹ́ Ọlọ́run pọ̀ àwọn èyí tọ́lọ̀ ń kàn sọ fún wa nípa wọn la mà nípa wọn pẹ̀lú orúkọ wọn ṣùgbọ́n gbogbo ránṣẹ́ iṣẹ́ gbogbo ànábì la gbàgbọ́ tó ń tóbi lórí ètò àmúkọ rẹ̀ tá a mọ̀ tán rẹ̀. olùkọ́ni sọ pé rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum alayka wa kallama Allahu Musa taklima. yẹ́nì kí bá lọ gbé àlàyé kan wá fún wa tó nípa ànábì kan ìránṣẹ́ kan táwọn ọ̀ma táàrí nínú alukur'an lánàbí muhammed sallallahu alayhi wa sallam kò sì sọ fún wa nípa rẹ̀ á sọ pé kó nítọ̀ nǹkan fọ́ ọmọláyé rẹ̀ kó sì di ànábì rẹ̀ yẹn mú nítorí pé ntọ́lọ̀ sọ fún wa lánàbí ọ̀sọ̀ fún wa ọ̀sọ́nà táwa lè gbà máa ọ̀sánà tá a lè gbà má ọlànàbì kan ó kọ rẹ̀ ń jẹ́ kínní kan ìlú kan ló gbé ah, a ò lè sọ pé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́ because ọlọ́run sọ fún wa sọ àti nídìí láti jẹ́ pé ibi táwo ti máa mú ìmà àti ìlànà àti ìmànà tiwa yọ yàtọ̀ sálù Qur'an àti sunna náà nídìí bíbélì náà májẹ̀mú láéláé àti nídìí zàbúrà kò sí nǹkan tá a fẹ́ fi wọ́n ṣe ṣùgbọ́n àwa gba àwọn èyí tó jẹ́ òríjìnà tọ́lọ́ ń sọ̀kalẹ̀ gbọ́ nínú àwọn àwé yìí ṣùgbọ́n ìpè bí mo ti fẹ́ ń bọ̀ láti ṣe ìdánilẹ́kọ̀ọ́ mo ti ka alukur'an mo ka àwọn tírà tẹ̀fẹ́rì mo tún á bíbélì mo ka kí ni mo fẹ́ kà fún pékin kí lóhàn ní ìdíyẹ. ìnídìí ẹ̀ lẹ́yìn tí alukur'an ti sọ̀kalẹ̀ ó ti torí pé tíra yìí ó ti jẹ́ mọ̀hẹ́yìmìnà lórí gbogbo tíra tó ti síwájú ó kò wọ́n mọ́ abẹ́rẹ́ nǹkan. ó bo gbogbo àwọn tíra tó ti síwájú ó bo wọn mọ́lẹ̀ ó sì ti pa gbogbo ń tọ́wọ́ abẹ́rẹ́ ti parí òfin ń gbá rìsáàtì láti mọ ìsọkúsọ tó ń sọ àti kọkúkọ tó wà ní àwọn òwe dáńgbé ká wọ́n rò pé yé wa nọ́ọ̀dà tí wọ́n á dé mọ́tíláṣí wọn á máa sọ kótó wa á sọ pé ọwọ́ nínú orí kẹjọ ẹsẹ̀ kẹrin nínú òwe Matthew Matthew wa òkú tó jẹ́ Marcus àníjẹ ilé ìjẹun tó jẹ́ tọ́ àwọn ẹni tó nà wọn bẹ ẹlẹ́dàá tó ti pé ìdẹ̀ra rẹ̀ lé lórí. nínú lóyèsè Adam nínú àwọn àrọ́mọdọ́mọ anabi Adam aleyhi salam gbogbo wa pátá àtẹnjọ́ dáná bi àtẹnjọ́ dáná bi nínú àrọ́mọdọ́mọ Adam láti wá o kò sí bá ti ṣe yọra wa kúrò lábẹ́ Adam àwọn dúdú àwọn funfun gbogbo wa ọmọ anabi adam aleyhi salam ọ̀nà ni wa idris ọmọ adam bẹ́ẹ̀ náà ni anabi musa ọmọ adam harun ọmọ adam anabi ismail ọmọ adam gbogbo wa náà ọmọ anabi adam aleyhi salam ọ̀nà ni gbogbo wa. وممن حملنا مع نوح àti nínú àwọn ẹni tó ṣe é pé a gbé wọn sínú ọkọ̀ ojú omi papọ̀ pẹ̀lú ànábì Nuh alayhi salam nínú àwọn ẹni tá a gbé sínú ojú omi papọ̀ pẹ̀lú Nuh alayhi salam nínú ọ̀rọ̀ tó lọ́wọ́ bá sọ fún wa níbí báyìí náà ni anabi ibrahim aleyhi salam lórí idris àwọn ti síwájú anabi nuh aleyhi salam àwọn òsínú ẹni tó wọ kọjú omi anabi nuh aleyhi salam àwa náà àtàwa kúrúntù wọn yìí báyìí gbogbo àná tí wọ́n kọjú omi anabi nuh aleyhi salam sí ẹ̀ má bẹ́ẹ̀ sí wọ́n ẹlòmíì wa ní ìsìn sọ pé mi ò wọ kọjú omi rí òun ò tiẹ̀ rí bí ṣe máa rí rí àfínú fọ́tò ẹ ti wọ́kọ̀ di omi rìn lórí ẹ ti tara bàbá ńlá yín àgbà ẹ ti tara rẹ̀ wọ́ torí gbogbo àwa tá a kù láyé lónìí àtàwọn tó wáyé sáájú tiwa láti ayé anabi Nuh alayhi salam pàápàá jùlọ lẹ́yìn tó lọ ń pa gbogbo àwọn èèyàn anabi Nuh alayhi salam tó pa wọn rẹ́ ọwọ́ èèyàn ẹ̀ta horo tó bá anabi Nuh awọkọ̀ ju omi ara àwọn ẹ̀ta hóró ni gbogbo wa ti ṣẹ̀. Ànábì Nuh alayhi salam àwọn ẹni tó gbàgbọ́ náà làwọn ọmọ rẹ̀ àtàwọn èèyàn díẹ̀ àtàrà àwọn ọmọ Nuh ni gbogbo wa ti wá jáde ọmọ rẹ̀ kan jẹ́ Sam Sam àtàrà rẹ̀ làwọn Lárúbá ti jáde àtàrà rẹ̀ làwọn ọmọ Israẹli náà ti jáde sọ àwọn ọmọ rẹ̀ kan ń jẹ́ ari ari wọn látara rẹ̀ làwọn bí òyìnbó bí òyìnbó ti jáde ọmọ rẹ̀ kan tún wà tẹ́pàtàrà rẹ̀ làwọn adúdó làwọn ti jáde wọn á máa pa àlọ́ pé ìṣẹ̀lẹ̀ àlọ́ yẹn lọ́fà làwa dúdú fi dúdú. <laughs> wọ́n ní Nuh alayhi salam ó sùn aṣọ tó wá fi bóra atẹ́gùn àgbè kò sì wà wọ̀tẹ́lẹ̀ ìlọ́dì nìkan náà lọ́lọ́ májì bàtà tẹ́gùn gbé ìlọ́dì rẹ̀ ìhòòhò rẹ̀ bá hàn dà ọmọ rẹ̀ yùn ń bá rí ìhòòhò bàbá rẹ̀ bàbá bá tají bàbá bá fún ní àdúrà orí píkèjì èso rí ìwọ àwọn ọmọ tiẹ̀ àtàwọn àrọ́mọdọ́ máa tiẹ̀ ẹrú wọn máa ṣe fáwọn ọmọ àtàwọn àrọ́mọdọ́ máa àwọn yòókù rẹ̀ ọlọ́mọdé ọjọ́ kó ti sẹ̀ ẹ rí i pé àwọn dúdú yìí everyone is struggling láti lọ lo ìbò sá ẹ wá dé lo ìbò kí lè ṣe lọ́nà ọ̀pọ̀lọpọ̀ ọmọ ọ̀dọ́ náà wọ́n ṣẹ́rù sìn fún wa náà ètí ń fàgbè ètí ń kó gọ́tà abẹ́gẹ́ ètí ṣe mẹ́gáàdì ẹ́ gbogbo bí àwọn sẹ́fà ti ń dráìbù wọn ètí ń ṣe ránṣẹ́ wọ́n àkàdà àmọ́ àlọ́ nǹkan mú o àlọ́ irọ́ ni o ní ìjẹ́bù tó jẹ́ gbogbo tó má sì kékeré dúdú náà á sọ̀rọ̀ alẹ́ o kí àdúgbò múra o òyìnbó ti ń fagbẹ́ pọ̀ lu ìbò òyìnbó ti ń kó ti ń kó gọ́tà náà wà nílùú mi o mo rò pé yé wa hmm. um, uh, nínú àwọn àlọ́ tó tún máa ń pa nípa àwọn èèyàn dúdú yìí ẹsẹ̀ bí báyà wọ̀ yìí ṣe yẹ wọ́n ní ṣé ọmọ ádámù alẹ̀ ọmọ ádámù làwọn alẹ̀ àtàrà ọ̀bọ wa àbí òyò àdárúwìn káwọn òpùrọ́ kan ń sọkúsọ tí ń ṣe àwọn èèyàn lọ́nà tó fi ń di kèfèrí ó nípìnlẹ̀ ọmọ èèyàn lọ́bọ̀ ọmọ yẹn wá develop ó develop ó develop ó develop ló fi wá dé èèyàn èyí tí ó develop náà làwọn èèyàn dúdú àwọn sọkúsọ ọrù ẹni ra ẹyìn tó àdámà náà mi fàkóòtò lẹ́wọ́. أبا البرية إن الناس قد زعموا أن البرابر نسل منك قال إذا حواء طالقة إن صح ما زعم ونمولي هذا ما مولا لاري لكن مولا لاري بابا وآدم عليه السلام يراجم قاو مولي إيوه بابي يا بوبي àwọn yẹn máa ń parọ́ kàn pé àwọn bàrọ́ bíra ẹgbẹ́ bá ti pè wa àwọn èèyàn dúdú àwọn jàgídíjàgàn bárbà lẹ́yìn òyìnbó lẹ́yìn olóyìnbó náà máa sọ pé barbarian yẹ àwọn bàrọ̀ bíra wọn láwọn èèyàn dúdú náà gbà lérò àwọn ọmọ rẹ máa ní wá ó ní ọ ah! tọ́ba jẹ́ pòtọ́ ni tí wọ́n sọ òun kọ́ ìyàwó ó ti lé bírò àwọn eléyìí fún mi lọ́ba tó wọn gbádùn wọn gbádùn waja'alnakum shu'uban wa qaba'ila lita'arafu inna akramakum 'inda Allahi atqakum àṣeyìn ní ẹ̀yà oríṣiríṣi oníranran lọ́tọ̀ọ̀tọ̀ torí ká lè bá dára yín mà kìí ṣe torí kẹlẹ bá a máa yára yín kórìíra ara yín sá fúnra yín ẹgbẹ Allahu akbar ẹgbẹ lọ ti dá wa lórí sírìsì tó bá jẹ́ pé assignment tó fẹ́ fi síwájú gan ni pé ọfẹ ma bákùkọ ti ṣe rí láti kọ́ńtínẹ́ǹtì kan sí kọ́ńtínẹ́ǹtì kan ó rìnrìn àjò tó ìrìn àjò ogúnjọ́ nínú ilé ayé yìí náà máa wọ bàálù láti ìlú kan sí ìlú kan yìí ṣe kó ọfẹ gbogbo ọfẹ ọfẹ fojú ara rẹ rí ó rí pé àkùkọ ní áfíríkà tí wàá ń bí ó yàtọ̀ láwọ̀ sákùkọ tó bá dé european continent ti european continent ó yàtọ̀ sí australia ti australia ó yàtọ̀ sí ti america america ó yàtọ̀ sí ti asia bọ́lá ń ṣe dá wọn akátó apáwèé akátó apáwèé bẹ́ẹ̀ làwọn agbótẹ́rí yẹn ń yàtọ̀ síra wọn tó ń torí di eléyìí kọ́ á pé torí kọ́lọ̀ torí race ẹ̀yà èdè ìran ìlú káwa máa yára wa ká ọlọ́run ọba ọ̀fẹ́ àwa àtàrà nàbì Nuh alayhi salam láti wá nítorí mú àmà bẹ́ẹ̀ ni tí àwọn olùmọ̀sọ yìí pé wa mimman hamalna ma'a Nuhin àti nínú àwọn ẹni tí a ti jọ gbé wọkọ̀ ojú omi pẹ̀lú Nuh nílá ti rí ànábì Ibrahim aleyhi salam ànábì Ibrahim aleyhi salam ṣé ń bẹ láyé ńgbà tí Nuh aleyhi salam tọ́lọ̀ ní kọ́ lọ wọ kọ́ lọ sí ọkọ̀ ojú omi kọ́ wọ náà ṣé ń bẹ láyé kò sí láyé náà ẹ̀yin ọ̀rẹ́ yìí lọ́lọ́wọ́ bá tó dáa ó túmọ̀ sí pé gbogbo ẹni tọ́lọ̀ ń dá lẹ́yìn tọ́lọ̀ ń la ọwọ́ àwọn ọba àwọn ẹni tọ́lá nínú ọkọ̀ ojú omi gbogbo wọn pátá nínú àwọn ẹni tí wọ́n bá Nuh alayhi salam wọkọ̀ omi nù torí pé ní ọjọ́ tá à ń sọ̀rọ̀ yẹn kò sí àwọn èèyàn míì láyé ju àwọn èèyàn Nuh lọ àwọn nìkan náà wà lókè pẹ̀lú ìgbà tó lọ́wọ́ bá pa wọn rùn ọ̀wọ́ èèyàn tó sẹ́kù lọ sẹ́kù kó lè mọ kọ́lọ̀ ní agbára kọjá àbámà gbogbo ilé ayé lọ́lọ́ ń parun torí kí wọ́n sá ìgbàgbọ́ ọwọ́ á sẹ́ àwọn èèyàn dahoro ọ̀sẹ̀ wọn kù ó tún wá ní gbogbo ẹranko gbogbo ewéko gbogbo ẹyẹ gbogbo nǹkankan wọn máa mú lákọlábo wọn dà wọn sínú ọkọ̀ ojú omi àwọn náà látara wọn ni gbogbo ti ń bẹ láyé lónìí ti tẹ̀ torí ẹ tába kọ̀ láti ṣètò Ọlọ́run tó bá pa gbogbo arẹ Ọlọ́run ní kábàámà láéláé Ọlọ́run tóbi kọjá ń kábàámà فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف عقباها Ọlọ́run yìí bẹ̀rù bó lọ́rọ̀ padà já sí. àwa ni tá a bá ń wo ògiri ọkàn ní máa wo kọ́mọ́tì sẹ́yìn nítorí téèyàn bá wà ńbẹ̀ tó bá dà wó lù lórí tálọ́pà ìwọ ìwọ gbọ́dọ̀ máa ronú bí tí nǹkan wò sí. àmọ́ lọ Ọlọ́run ẹlẹ́dàá ọkọ̀ gbogbo yẹn parun. gbogbo tó tún sẹlẹ̀ látàrí ìparun agbára òun jù bẹ́ẹ̀ lọ ó sì ti máa ń tí ó sẹlẹ̀ òun náà ni ó pè sẹlẹ̀ torí ẹ̀ lè jẹba ọlọ́run wa gbogbo ẹni tí wọ́n padà dá lẹ́yìn ọ̀rẹ́ wọ́n bọ́ sínú ìṣòro pé wọ́n bá wọ́n nínú wọn ní ibrahim àti gbogbo àwọn ọmọdọ́mọ anábì ibrahim aleyhisselam ismail ishaq yaako àti gbogbo àwọn ọmọ táwọn bí tilẹ̀ ayé tó fi di kpókún fọ́fọ́ ọlọ́ọ̀tún ni ومن ذرية إبراهيم وإسماعيل àti nínú àwọn àrọ́mọdọ́mọ anábì ibrahim àti àwọn àrọ́mọdọ́mọ israel israẹla ọni yaako aleyhi sẹlẹm iná náà sẹkùn ọni banu israẹli torí pé àtàrà yaako làwọn israẹla àwọn ọmọ banu israẹli ni wọn ti tẹ torí ẹ lọ́nà ẹlẹ́dàá wa sọ pé yá ahlẹ̀ kìtàbí ni màtò xaajúwọ̀n fi ibrahim. وما أنزلت التوراة والإنجيل إلا من بعده أفلا تعقلون إذن أيام إسرائيل ننسي فانفا nípa pèsè òtẹ́yẹ̀wò dín ní anabi ibrahim àbí nasarani sọ́ka nínú ọmọ israẹli ní àbí sọ́ka nínú wa lẹ́yìn tí màgbé tàwọ́rá àti ìjìlá lọ́jọ́ tí ra yín tàbí jẹ́ Yahudi àti Nasara ọlọ́wọ́n bọ̀ sọ́kalẹ̀ àti lẹ́yìn anábì Ibrahim alayhi salam ma kana Ibrahim Yahudiyan wala Nasraniyan ولكن كان حنيفا مسلما وما كان من المشركين لين قدسي ما نبي إبراهيم عليه السلام بذل جوكا من أمام إسرائيل òun ni bàbá ńlá Israẹli yìí ṣe bàbá Israẹli lásán bàbá ńlá rẹ̀ nítorí pé anabi Ibrahim olóbi Ishaq aleyhi salam Ishaq ló sì bí Yaakub aleyhi salam Yaakub ni wọ́n pè ní Israel gbọ́dọ̀ wá ní bàbá ó sì di ọmọ ọma kìí tún sọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ nílùú ilé ìtumọ̀ sí pé ìsíkòsí ìṣirò bóókó ọ̀nà làwọn kèfèrí máa ń ṣírò nínú gbàgbọ́ wọn àwọn Nasara àwọn náà máa ń sọ pé Abraham ó ní bàbá àwọn olùgbàgbọ́ bàbá àwọn ànábì ọlọ́run tó lẹ́tún sí wọn ń pè ní Yahudi sáńpẹ̀ nasara ẹ̀ dáǹkà mà ní ọlọ́run ti wá parí rẹ̀ ó ní ma kana Ibrahim yahudiyan wala nasraniyan walakin kana hanifan muslima wa ma kana minal mushrikin ọjọ́ ni tó fi ọ̀nà ẹbọ sílẹ̀ kò kìí ṣe ẹlẹ́bọ ó sì jẹ́ mùsùlùmí ọjọ́ kan nínú àwọn ọ̀sẹ̀bọ ó túmọ̀ sí pé yahudi àti nasọ́ra wọ́n ti padà di ọ̀sẹ̀bọ wọ́n fẹ́ wọn kọ̀ tán sẹ́wárí musa aleyhi salam ó ń bẹ nínú àwọn àrọ́mọdọ́mọ israel nínú àwọn àrọ́mọdọ́mọ anabi yaqub aleyhi salam israel wọ́n ní tùmọ̀ rẹ̀ ìyíl nínú èdè àwọn ọmọ Israel il ọlọ́n Allah Israel ẹsẹ gbọ́ Mikael Jibrail Israfil àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ yẹn ni pé wọ́n fi ń ti ṣe bí ká sọ pé Abdullah Abdulrahman Abdulrahim Abdulsalam Abdulmu'min Abdulmuhaymin sọ bẹ́ẹ̀ ni il il lọ́dọ̀ tiwọn tí wọ́n sọ pé Israel Abdullah abudu Allah torí ẹ Israel yẹn òun jẹ́ baba ńlá fún anabi Musa aleyhi salam ìgbà tí àwọn ọmọ Israel láti ṣe hijira wá sí Misr ní ayé anabi Yusuf aleyhi salam ní tí Yusuf alayhi salam tó wà ní ipò agbára olùmójútó ètò ilé owó àti ètò òsúná ní ilẹ̀ Misra wọ́n ránṣẹ́ ikpe kí àwọn ọmọ ẹ̀yọ́ tí wọ́n ti ràn lè má láì jalè ṣùgbọ́n tó ti síwájú dáná sọ Yusuf àti nù kànga wọ́n lọ mú bàbá òun àti ìyá àti gbogbo àwọn èèyàn wọn wá bá òun ní Misra wọ́n túmọ̀ sí pé àpèjúwe rere nìyẹn tí anabi Yusuf tó fi lélẹ̀ tó bá da fún ọ tí gbogbo nǹkan rọ̀sọ̀mù fún ọ tó ń gbé ayé gbẹdẹmúkẹ́ má gbàgbé bí o ti wá rántí ọmọ ẹni tó o ṣe. Ti dáadáa tó wà lọ́wọ́ rẹ ti mẹ̀bí ti mara ti màyé kan má dáyé rẹ jẹ kọ́ má bà dáyà rẹ jẹ torí gbogbo ayé jíjẹ ó máa ń padà di àjẹ gbogbo gbádùn iná ní máa padà di ìṣòro torí gbogbo ìṣòro náà lè di bẹ́ẹ̀ wọ́n tó ń lónìí má ìgbádùn yẹn tí ó bá yí padà yóò di ṣòro ni ìwọ tó wà láyé gíga tí ó bá yí padà ó lè di àyè yẹpẹrẹ ìwọ tó ń pánlé tó ń yẹ sí ó lè padà dẹni tí wọ́n máa tẹ́ tí wọ́n máa kàn lábùkù nítorí pé ó dùn àtọ́kan ni wọ́n máa jọ rìn papọ̀ nínú ilé ayé ẹni tó bá gọ̀ tí ò gbọ́n rẹ̀ láyé tó dáa àyè tó ga àyè tó dùn yóò máa wá rò yìí pé àyípadà ò lè dé bá wọn àdáwò ò lè dé bá wọn tọ́ba wa dé bá tó dé bá lójijì nígbà tó ṣe pé kò ti síwájú ṣèpalẹ̀ májè ó lè gbẹ́mìí mì ó sì lè gbá rẹ̀ káàrẹ̀ àìsàn káìsàn èyí táwọn baba ńlá rẹ̀ tìrù rẹ̀ ò ṣe wọ́n rí nítorí pé àá ti gbọ́ pé mi ní stroke padà mú àti gbọ́ pé mi tí mo ti jẹ́ ọ̀gá tí gbogbo èèyàn ń wárí fún táwọn èèyàn tí wọ́n máa ṣàdédé gbẹ tí wọ́n bá ti rí mi láì jọ́gà fún torí kéènì èmi náà mọ padà á dání tí mo ṣẹ̀ṣẹ̀ ń ṣàlàyé fún gẹ̀tì márùn kó tó sílẹ̀ èmi tó yẹ pé tó di ẹnu gẹ̀tì tọ́gbà ò tí ì dé ọlọ́fọ́n mẹ́ta á sì ti ká sí mọ́tò hùn tá a bá tètè sílẹ̀kùn olúwarẹ̀ lè kàn níyàn gbọ́nà lọ padà wá dẹni tí wọ́n tún bá sàlàyé fún gẹ̀tìmá ọkùnrin yìí was the m was the uh, managing director before was the MD before so open the gate for him ó bàbá tó bá ti dọ́ mi àní sí gẹ̀tì fún yìí o ah. ẹ̀sùn à ń tẹ ọ́nù bí gbàtú sípẹ́ wí yín lẹ́kùn síbi Allah nílẹ̀ ayé ti ṣe rí nìyẹn bàbá bọ́ ọ lójijì wàá kọ̀ kú ni jẹ́ àmọ́ wo ti palẹ̀ mọ́lẹ̀ de mọ́tìtàn rẹ̀ dá yé kíni kíni bẹ́ẹ̀ mi kíni bẹ́ẹ̀ mi dàtórí kọ̀ọ̀kan oúnjẹ tó wọ ọ̀dẹ̀ irọ́ láti àwọn wọ́sọ tó wọ irọ́ láti àwọn gbélé tó wọ irọ́ láti àwọn gomá tó rọ́ ṣe náà ní tán ọ̀dẹ̀ tó bá jábọ́ ló ti di tí wọ́n náà sáàkì ẹ̀ wá gbà tó tètè máa ní ìpalẹ̀mọ́ fún gbogbo ẹ̀ nínú ìpalẹ̀mọ́ òun náà nìkan ọmọ tẹ́lẹ̀ ìbá bọ́mọ lọ tẹ́lẹ̀ ìsìn bẹ̀ yóò fún ọ láǹfààní láti má jẹ́ kó gbárùn kárùn àìsàn káìsàn ò ní sí ọ torí ẹ gbàtí abárí bẹ́ẹ̀ Yusuf alayhi salam èèyàn rẹ̀ ó ti dá a fún ọ wá fẹ́ ti dáadáa yẹn mọ àwọn èèyàn rẹ̀ lèmádá nítorí kò náà ròyìn ibi táwọn wà tẹ́lẹ̀ tí bàbá àti màmá wọn àtàwọn ọmọ ẹ̀yọ́ wọn àti gbogbo àwọn èèyàn àwọn ti wá ó pè ní bàtúwò wàjá àbíkùn mìíràn bàtúwì bàtúwù oko ní jẹbẹ ó túmọ̀ sí pé ibi tí wọ́n wà ń kọ́ ìgboro ni ibi ojú ti là tójú ò ti dúdú so ká máa bẹ lóko kódà bí ká bẹ ń gbòòrò torí àwọn rere àti dáadáa tọ́wọ́ wa lè máa bà nígboro èèyàn ò lè lálàá pòun ó ríru rẹ̀ lóko àwọn ọgbọ́n òye ìmọ̀ téèyàn lè máa ń gbòòrò wọn à lè gbá faru rẹ̀ wọn à lè gbá faru rẹ̀ lóko láéláé kí náà fẹ́ fi sí ọkàn máa sun sun kókò ni tàbí òye àwọn ọmọ pé báyà sukoko yẹn gan a tún lè fi ṣe nǹkan míì yàtọ̀ sí jíjẹ ní sukoko àwọn ọmọ pọ́n bá sùkò jẹ́ kò jiyàn kókò kó ṣe núbàrà kàtà tọba wà lóko eléyìí ní nǹkan tó máa ń gé ní lóko àmọ́ tọba wá sí gbòòrò ń bì lórí pé wọ àtàwọn ọmọ rẹ àtàwọn ìyàwó rẹ ẹ advance ẹ ní lọ síwájú tẹ́lẹ̀ nírú rẹ láíláí tọba kókò lẹ́ ń gbé ìyẹn tẹ́ bá lo ìgboro dáadáa ni o tẹ́ bá lo dáadáa ẹ kàn yọ ọmọ ta o fún ìsábà yọ ọmọ ta lóko anabi yusuf alayhi salam ó ní ẹ máa bọ̀ gbogbo wọn wá sí egypt bí ọmọ israel ti pọ̀ ní egypt sọfí ajẹpẹlẹ ayé fìràwọn àti musa wọ́n bẹ̀rẹ̀ sí ni mú wọn lẹ́rú wọ́n lò wọ́n lòkulò torí tá a bá fẹ́ léèyàn lò kí èsì dandan ká sọ fún pé ẹ kó gbá yẹn kángára ara yín kò ń ìfiwà léèyàn ọkọjá àfipọ̀pá léèyàn ẹni tí ò rojú yín lẹ́rìí ẹni tí wọ́n pe kọ̀bá kù gbé ọ̀rọ̀ lẹ́ẹ̀ máa sọ sí ẹni tí wọ́n pe tí àbùkù lẹ́ẹ̀ máa fi lọ tó ti fi hàn pé àfi ọ̀n yìí lérò yín iná ẹ̀ lẹ́sọ pé ẹlẹ́rìí ìdárayá kan tẹ́ fẹ́ ṣe fáráàlú àfi ọ̀n ọ̀lọ́fẹ́ dárì tí wọ́n bá da tán ta ní ọ̀bọ̀ gbé àníkẹ́ ẹ má lọ àfẹ́yìn pé lùtì ilẹ̀ wà ń bì ní á ah, ẹ gbádùn wọn ò ní fẹnu sọ ṣùgbọ́n ìwà tí wọ́n wù sí yín yóò jù bẹ́ẹ̀ lọ. ṣé irú rẹ ló máa ń ṣẹlẹ̀ ń lu òkèèrè nàìjíríà náà ń ṣe wọ́kàn jẹ́ pé òjò déédéé lọ títí ni o nísìnyí ìlókèrè tí wọ́n bá ti yọ pẹ̀lú kọ́lọ̀ rẹ̀ táwọn ìbá ṣe dúdú ẹ̀rí kóníkálukú wọ́n ti máa wọ̀ ọ́ wọ́n máa ṣe tọ́ba yẹ pé mùsùlùmí bá ní gbogbo wọn tọ́jà sẹ́lẹ̀mù aríkùn bóyá láàrin èèyàn mẹ́wàá èèyàn kan dáhùn sọ̀rọ̀ pé lu oṣù ọgbẹ́ àwọn ilé ìjẹ́ mùsùlùmí mọ̀ sálámà sí wọn wọ́dá wọ́n lọ padà lù rẹ̀ ni we don't want to see you in this country hmm. ẹjọ́ wọ ọkọ̀ so òun kọlu ọtí ọmọlẹ̀ kò sí sọ́ọ̀rì wọ́n kọlu ọ̀tẹ̀ mọ́lẹ̀ Oni, don't you see you are marching on me? You are ah, sorry, sorry for yourself. You better go back to your country. This is not your country. Ah, jama, le, ah, gbogbo sẹ́tì òsùn kan ẹ̀tún à ń tún máa lọ. Mo ti tẹ ọ́ ti tẹ́lẹ̀ bọ́ọ̀ bá tẹ̀mí kọ́ olórí ibú rẹ̀ tẹ́lu sí ní. <laughs> Ó ti wá rí i pé àwọn ọlọ́ọ̀ kí ni mo mú mi oko báńkì gbà tó nkosi onkosi onkosi wọn gbà lọ́wọ́ rẹ̀ you are welcome esteemed customer Afa, ọba fẹ́ withdraw wọn wọn akọ gbàtọ owó tí wọn ní yìí bọyá ọba kọkọ fẹ́ gba fifty thousand dollars eh, kí ni sẹ́tò ń ṣe ń kọ́ńtìrì náà rí yà ó ń ṣe dráìvà ni a driver for that ma for that for that matter wọ́n máa ní fifty thousand dollars in his account One of my ones ń sanwó fún jojúmọ́ lọ sí query section <laughs> lórí owó rẹ ó tún máa lọ down. question and answers wọ́n lè sọ pé nígbà tó ti jọmọ country wa so glory táwọn lè fún ọ wọn náà ní pé ten percent ló lè rí gbà ní owó ìjọba ó ṣe investigation lórí Eh, àwọn owó tó ṣẹ́kù yẹn láti máa ṣé ìwọ ló nílò tọ àbí ojúpọ̀ àwọn èèyàn jàǹbá wọn yìí náà nǹkan púpọ̀ ń ṣẹlẹ̀ ń kọ́ńtì wa kó má jẹ́ pé wọn náà lọ́wọ́ nù àbí òye à ẹ dákun tó rọlọ ẹ fún mi lóhùn mo fẹ́ máa padà lọ lónìí à á lè fún ọ báyìí investigation tá a bá máa ṣe kò ní gbà rárá rárá ó máa gbòòsù mẹ́sàn-án à ó tún dúró ń bẹ̀rẹ̀ tó ń torí ẹ gbogbo olú rẹ ní máa ń ṣẹlẹ̀ sí gbogbo àwọn afẹ́jáde afẹ́jáde ó ti ẹ̀sùn tà wọ́n alọ́sí ṣàgálà alọ́sọ́mọ ọ̀dọ̀ tí wọ́n sàkú ẹ̀ lé àwọn ọmọbìnrin nu fa ọmọ rondo tó ti dán magi tẹ kọ́wọ́kọ́ kótópò rẹ̀ tọkọ jẹ́jẹ́ yóò lóun fẹ́ lọ sí sí owó náà kọ̀mọ̀ pé iṣẹ́ ọmọ ọ̀dọ̀ ló lọ sí àmọ̀ gbalẹ̀ a máa fọlẹ̀ a máa fọṣọ a máa lọṣọ a máa bá wọn ṣe oúnjẹ àjẹkù ló sì máa jẹ tí wọn bá wò sùnsùn bàbá ńlé ó lè ní kọ́ bọ́ọ̀bì òun tún fẹ́ rí ọ ní ntọ́kùnrin máa wá lára obìnrin èmi ẹ ṣe ìyàwó yìí ọkọ̀ gbọ́ ìfọ̀tí kan lẹ́kẹrẹ how you fucking foolish ó sì ti jẹ bẹ́ẹ̀ tó ti fi ọ dáṣẹ́ wọ́n lẹ́nu ọ̀rọ̀ ọgbọ́jọ́ yàn ó ronú lé àwọn ẹni ronú lé ó ronú wọn kú ní kọ́ ọmọ lọ ọgbọ́ oní wọn fẹ́ tí ọlọ́nà òrè tiẹ̀ tó ń ti ń bo òrè náà pàdé ẹ pé ẹ pé sisi tó ń fọlù tẹ́ ẹ ti bo òrè yín pàdé níbi tẹ́ ẹ lọ <laughs> wọn lè jókòó lé onílé ọtí ọlọ́run ìyàtọ̀ jẹ kù torí ẹ ẹ rí i pé tí ìbá ti ṣèlú yín kò sí dáadáa tá a lè máa ṣe nílùú òkèèrè àwọn kan máa fi hàn yín náà ni pé àfẹ́ yín bì wọ́n máa gbélé tọ́da nílùú òkèèrè ọ̀kan náà àwọn ọmọ abẹ́ ọkàn bí ọlẹ́rẹ̀ ń jọkàn pé ilé yìí ló ń gbé ni bẹ́ẹ̀ níbi tí mò ń gbé nu ọkọ̀ tó fi gbèrú léyìí àwọn akẹ́tàjọ́ máa lọ àrírù rẹ̀ gbé ah, kí ló á dé <laughs> tó ti kówó rẹ̀ lọ ń sàn o àjàjà kàtì ẹ̀ pé ẹ̀yẹn nìkan ló fi sá ọ lọ́rẹ̀ àbí ìjọba lónìí ẹ máa gbé bẹ́ẹ̀ á wàláì wàhálà torí ẹ̀ gbà tí Yusuf alayhi salam tó pe àwọn ọmọ Israẹli wá sí Egypt wọ́n ń gbé bẹ́ẹ̀ bí tẹ́ ẹ máa ń gbé náà lẹ́ẹ̀ máa pọ̀ sí lẹ́ẹ̀ máa rẹ̀ sí ẹ kúkú ń fẹ́ra yín ẹ máa bí ma lẹ́yìn ìgbà tí ọjọ́ lọ ni wọ́n bí anabi musa alayhi salam òun náà ní egypt nítorí wíwá táwọn ọmọ israẹli ti dà wá sí egypt nílọ́fà ló fi jẹ́ pé àwọn ń gbọ́tàn ìpè Palestine Baitul Maqdis láti wá sí Misra ṣùgbọ́n ẹgbẹ̀rún gbèje tí wọ́n dá Baitul Maqdis mà torí wọn ò rírí lọ́dà bí bó ṣe rí lórílẹ̀‐èdè tiwa náà nìsí àwọn bàbá bàbá wa pàápàá jùlọ láwọn àlùkàn nílẹ̀ Yorùbá yìí wọn àgbélé ẹlòmíì wọn lọ gbé àwọn àlù òkèèrè wọn àtọ lọ gbé Ghana àtọ lọ gbé Abidjan àwọn ẹni tí wọn lọ gbé Kútọnù àwọn ẹni tí wọn lọ gbé irú Lomé ibẹ̀ ni àwọn gbé ibẹ̀ ni wọ́n bí àwọn ọmọ wọn sí àwọn ọmọ náà bí máa ń bẹ̀ gbogbo èdè tí wọ́n fi ń sáyé ń bẹ̀ làwọn ọmọ wọn gbọ́ gbogbo kọ̀rọ̀kọ́ńdò ló kò síbi táwọn ọmọ wọn ọ̀dá mà ibi táwọn bàbá wọn gan ọmọ àwọn mà bẹ́ẹ̀ náà làwọn míì àwọn dojú haúsá báyà lẹ́yìn gbàtàn lé wọn Ghana ẹlòmíì láì jẹ́ kó gba Ghana lọ rí ilẹ̀ haúsá ló ń lọ àwọn lọ sókè ọ̀yà wọn lọ gbé bẹ̀ wọn bí má bẹ̀ àwọn ọmọ wọn ń ṣèdè haúsá àwọn náà wọn ń ṣe bí haúsá wọn ń múra ní múra haúsá wọn tún máa pòwe lédè haúsá haúsá ń dán lẹ́nu wọn ó yorùbá lọ ọ̀pọ̀lọpọ̀ nínú wa sábà làwọn ṣèdè yorùbá yóò máa pààyàn lẹ́rìn ni màtí gbọ́ ma ti gbọ́ ṣé yorùbá ni ma ti gbọ́ mo ti gbọ́ àbí ma ti gbọ́ tó nítorí pé ilẹ̀ haúsá tó ń gbé yẹn kò gbọ́ yorùbá gidi kò bá àwọn ọmọ yorùbá sọ̀rọ̀ wọ́n yìí sọ yorùbá lọ tààrà lé wọn tọ irú àwọn ma ti gbọ́ ma ti dé àbí òye wa irú àwọn eléyìí wọ́n pọ̀ lọ jàrá kóníkàlùkù wa máa sọ pé ọmọ ilẹ̀ haúsá làwa. gẹ́gẹ́ báwọn haúsá kan náà ti wá gbélé yorùbá àwọn náà gbọ́ yorùbá níwọ̀n bá ti wọn àwọn táwọn náà bá sọ débi kan àwọn ọ̀pọ̀ haúsá lélẹ̀ kọ́mọ haúsá yìí náà wá sọ pé ọmọ yorùbá lò ńgbà tọrọ bá sọ pé padà sí rẹ̀ àwọn náà sọ fún wa àwọn ọmọ Israel yẹn wọ́n ti gbọ́ èdè àwọn àkọ́bá sẹ́ẹ̀mọ́ pé èèyàn máa ń gbé tètè bíi pé ẹni tó dà mà pé yẹn ṣe elédè yun yóò múra so wọ́n ti gbédè ṣùgbọ́n àwọn nǹkan kan wà tó jẹ́ pé kò ṣeé parẹ́ ní ìsìtẹ́ láti rójú ọmọ Israel àwọ̀ tiẹ̀ ó yàtọ̀ sójú àwọn akọ̀bát àtàwọ̀ tiwọn ọ̀sùn èdè yín àbọ̀ ọ̀sùn èdè yín irú wọn nìwọ̀n náà mo rò pé ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ sáwọn ẹ̀dá la ọlọ́run ti ṣe bẹ́ẹ̀ sáwọn ẹ̀dá la tọ́ ìgbà wọn bí anabi Musa alayhi salam mo ń padà já sí ìgbà tó ṣòro tó le ṣùgbọ́n náà àwọn àrọ́mọdọ́mọ Yàkó lànàbì Musa wà sẹ́wọ̀n pé yakub náà ló bí yusuf alayhi salam lọ́kọ́kọ́ wá gbé egypt àtàwọn ọmọ ẹ̀yà rẹ̀ gbogbo wọn náà ti kó wá sí egypt ó sì súnmọ́ láyé ìgbà yẹn kò sí pé lọ sọ gba visa kó tó wọ̀lú wa kò sí so ní ten permit kò sí mo rò pé wa láyé sìn à wọ́n dá travel lọ́dún kankan mọ́ gba visa fún ọ̀rọ̀ kó bàálù tí ó gbé ọ̀gán dáràn tó bá gba fíìsà wọlé gan tí fíìsà bá ti ń díò ẹ eh, ọlọ́run ló kù tí ọ sọ tí wọ́n bá rọ ọmú ó sì fọ́ ọ̀pọ̀ ọmọ ọba ni wọ́n ti gbé àwọn mọ́tò kan kojú títì bí anyára ọ àrí sí wọ́n ló ti rí sáǹpù èèyàn méjì mẹ́ta ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹ dákú ẹ bá wa bẹ̀ wọ́n bẹ́ẹ̀ta ni <laughs> so eléyìí jẹ́ bá ọlọ́run ẹlẹ́dàá wa ni. wa min dhurriyyati ibrahim wa israel ọlọ́run dárúkọ àwọn méjèèjì tó ń ti pé wọn ò sínú àwọn ẹni tá a ti dárúkọ ṣáájú nítorí ká nàbí ibrahim aleyhi salam ń jẹ́ bàbá ńlá fún ẹgbẹ̀rún gbèjì ọmọ bẹ́ẹ̀ ni ọmọ ọmọ rẹ̀ israel wọn náà ti jẹ́ bàbá ńlá ẹgbẹ̀rún gbèjì ọmọ ìdí nìkan fi dárúkọ wọn. وممن هدينا tí wọ́n sì jẹ́ ẹni tọ́lọ̀ wọn bá fi mànà ọlọ́wọ́n bá fi wọ́n mànà wàláhì tí ìbá ṣe kọ́lọ̀ ló fi wọ́n mànà wọn kì bá ti jẹ́ ẹni tọ́ mànà ọwọ́ pé wọ́n ń jẹ́ orúkọ tí wọ́n ń jẹ́ nǹkan ló fi wọ́n mànà wọ́n jẹ́ ọmọ àwọn bàbá wọn kọ́ ló fi wọ́n mànà wọ́n jẹ́ ẹni tó jáde láti inú ọ̀ràn wọn kọ́ ló fi wọ́n mànà ọlọ́run ló máa ń fi yàn mànà torí ẹ̀ lásìkò bẹ́ẹ̀ lọ́n gbogbo gbà pé ihdina siratal mustaqim ọlọ́run ọba ló fi wọ́n mànà wajtabayna ọlọ́run ò fi wọ́n mànà lásán ó tún sà wọ́n lẹ́sà ó fi wọ́n sà nábì rẹ̀ torí ká mànà kò tún dàbí ká já agbára òye ìmọ̀ ọ̀dá sọ ní dànàbì ọlọ́run ló tún sà wọ́n lẹ́sà ló tún ṣe wọ́n lánàbì rẹ̀ tọ́ ìdá tó tilẹ̀ alayhim ayatul rahman tí wọ́n bá ka àwọn ọ̀rọ̀ ọlọ́run aláàánú jùlọ ọba àjọkẹ́ ayé tí wọ́n bá kà á fún wa ní tó túmọ̀ sí pé ṣáájú Al-Qur'ani ọlọ́run ọba ó ti sọ àwọn ọ̀rọ̀ rẹ̀ kalẹ̀ torí rẹ̀ àwọn ama àtẹwúrọ ama al-Injil àtúmọ̀ az-Zabur agbọ́nipa sọ́hùfù Musa àti sọ́hùfù Ibrahim àtúmọ̀ ama Al-Qur'ani alápọ̀nlé tọ́lọ̀ yẹn lẹ́dàá wa sọ̀kalẹ̀ káyìn kò túmọ̀ sí pọ̀ wọ́n rọ̀ lọ́nu kò rò pé wa kò túmọ̀ sí pọ̀ wọ́n tíra tọ́lọ̀ ń sọ̀kalẹ̀ nù torí pé ẹtún rántí pọ́lọ̀ ni wa rusulan qad qasasnahum alayka min qabl wa rusulan lam naqsushum àwọn aránṣẹ́ wa a ti ṣàlàyé ìtàn wọn fún ọ tẹ́lẹ̀ ó sì ń bẹ nínú wa àwọn aránṣẹ́ táàpù ìtàn wọn fún ọ rí sẹ́ẹ̀ mọ̀ pé àwọn èyí tó pèsè àwọn fún wa gan alára kì í ṣe gbogbo wọn lọ ṣàlàyé yéké fún wa tán nípa wọn ọkàn sọ ọ̀rọ̀ fún wa lérèfé lérèfé lérèfé nípa wọn ni kò ṣàlàyé fún wa èwo ló ń fún tíra yàtọ̀ sí ètò òun fún tíra ọkàn sọ fún wa àwọn kan àtàwọn kan àtàwọn kan mọ̀ fún tíra ṣùgbọ́n ǹjẹ́ gbogbo ẹni tí ò sọ fún fún tíra ni ò fún tíra kò sọ fún fún wa kò sọ fún wọn fún wa bó o wá làwọn ètò òkú tí àwọn fún wa ó sì sọ pé wà ẹ̀mí ń kọ́rí ẹsẹ̀ ńlá kọ́lá fi nàdí kò sí ìlú kan láyé kò sí ìlú ńlá kan láyé àfi kí olùkìlọ̀ wà bẹ́ẹ̀. walaqad ba'athna fi kulli ummatin rasula àní a'budu Allaha wajtanibu at-taghut ó dájú kí a ti gbé ìránṣẹ́ kọ̀ọ̀kan dìde nínú àlùmọ́ kọ̀ọ̀kan àwọn ìránṣẹ́ pọ̀ àwọn ànábì pọ̀ jù wọ́n lọ ọlọ́run ò sì sọ fún wa nípa àwọn tírà yíyá àwọn tírà tó ṣe é gbé òǹkà wọn wọ́n dàbí òǹkà àwọn ọmọ àka ọwọ́ kan ni àtàwùrádà al-injil az-zabur sọ̀hófó ibrahima sọ̀hófó musa kálukùránì tó akó gbogbo ẹ̀ torí ẹ̀ àwọn ànábì yìí báyìí ó dájú pé àwọn tíra mi tún wà fọlọ́n tọ́lọ̀ sọ fún wa ń parẹ́ ẹ wá gbọ́n tọ́lọ̀ sọ ń bì. إذا تتلى عليهم آيات الرحمن ọlọ́run sọ fún akpọ̀nfún nùhà ní sira wọn náà sì ti wọnú ẹni tó so kéde wọn bá ka ayọ̀ ọlọ́run fún wọn sọ fún akpọ̀nfún Ibrahim ní sọ́hófò Ibrahim kò sọ fún wa akpọ̀nfún Israel ònfún sira àbí òye kò sọ fún akpọ̀nfún Ishaq. òun fún ní tíra kòtò fún akpọ́n fún Yusufa òun fún ní tíra gbogbo àwọn anábì ọlọ́run gbogbogbogbo: ìdá tutla alayhim ayatul rahman tí wọ́n bá fi lè ka ọ̀rọ̀ ọlọ́run fún wa yàtọ̀ sáwa àwa aláyàkókò nàkí aláìníbẹ̀rù ọlọ́run aláìronú nípa ọlọ́run aláìma ìpè gbogbo ọlọ́run ní pàápàá pípé gbogbo rẹ̀ wọ́n máa kọ̀dọ̀rọ̀ lọ́ha ọkọ̀ kọ̀dọ̀rọ̀. ẹ̀yin máa yẹ bá kúrò àmì náà là ń ké ẹlòmíín kan sùn jẹ ẹlòmíín gbọ́ sáńkà ẹlòkúrò àmì tó tún máa yẹ wá pé kí ni ṣe bá lòun àwọn ànábì yìí tí wọ́n bá fi lè ka ọ̀rọ̀ ọlọ́run ọba fún wa kharru sujjadan wa bukiya wọ́n ṣubú ni al-kharur wọn náà ní kéèyàn ṣubú gba ojú rẹ̀ wọ́n gbé ara dálẹ̀ lẹ́ni tó forí kanlẹ̀ fọlọ́ ìyẹn ni kékeré ṣe pé mo ti wà ń dúró mo á ń lọ sí ìforíkanlẹ̀ ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n lọ sílẹ̀ lẹ́ẹ̀kan náà ni nítorí mọ̀ ń lọ sílẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o kò tó ní ìfira ẹni gbolẹ̀ ní ìyẹpẹrẹ ara ẹni níwájú ọlọ bí kò lọ sílẹ̀ tààrà kò ṣubú lulẹ̀ tààrà forí kanlẹ̀ fọlọ́ eléyìí ni àwọn akọgibọ̀pẹ́ gbọ́yé tófi jẹ́ pé tí agbọ́gibọ̀ pé bá fẹ́ dọ̀bálẹ̀ fún yà wọ́n kì í dọ̀bálẹ̀ systematically yóò ṣubú lẹ́sẹ̀ náà látòrí ìdúró pa ọ̀kárí ọ̀dà fún ọ bó ní ṣubú dànù dání tó ti dànù ti pẹ́ tora àwọn wò pé ah, ọ̀pọ̀mìlé ọ̀pọ̀mìlé <laughs> lórí bó ṣe adúrú rẹ̀ bó ṣe gbéra rẹ̀ pọ̀ nílẹ̀ so àwọn anábìá ọlọ́yin àtàwọn aránṣẹ́ rẹ̀ sábà ka ọ̀rọ̀ Ọlọ́run fún wa wọ́n á gbéra ṣubú látòrí ìdúró wọn lẹ́ni tó forí kanlẹ̀ fọlọ kéde pé wọ́n gbéra wọn ṣubú síra wọn léṣe wọ́n gbéra ṣubú lẹ́ni tó forí kanlẹ̀ fọlọ pé Allahu akbar Ọlọ́run ló ń sọ̀rọ̀ yìí àpèjúwe tí wọ́n nu bó tilẹ̀ jẹ́ pé àpèjúwe tí wọ́n tún kéré sí tàwọn màláìkà torí náà àdéhìí tó fẹsẹ̀ rinlẹ̀ tí ọlọ́run ọba bá ń bá àwọn màláìkà sọ̀rọ̀ nínú sámà nípa ń tọ́gbà lérò pé yọ ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run máa wọlé sáwọn màláìkà lára àfi bí ìgbà tá a máa ń gbé sẹ́kẹ́sẹ́kẹ́ kọjá lórí akọ òkúta bẹ́ẹ̀ ni wọ́n máa wọlé sí wọn lára gbogbo mọ̀lẹ́kà wa ṣubú lọ gbaragada lẹ́ni tó dákú wọn ò ní rúra ẹni tó ti dákú wọn ò ní ṣe rúra títí tọ́lọ̀ wọn fi sọ̀rọ̀ tán tọ́lọ̀ ń bá wa sọ̀rọ̀ tán ẹni tí ọkọ jí tí ọkọ gbórí sókè wọn ni Jibril aleyhi salam àwọn mọ̀lẹ́kà yòókù náà wá dìde wọn mọ abèrè màdà qala rabbukum kí lóluwà wá sọ ẹbí gbogbo alódò bá sọ ọlọ́run yóò jẹ jibril gan rántí ọlọ́run ọlọ́run kọjá gbogbo bá a ti ń lérò wàláyé ọ̀rọ̀ lásán lolúwa ẹlẹ́dàá wa ń sọ gbogbo ẹ̀dá dákú màlẹ́kì ìsẹ̀gbẹ́ wa lágbára. alẹ́mọ̀hó shadidul quwa bẹ́ẹ̀ lọ́lọ́run ròyìn màláíkà Jibril alágbára tó gbópọn àwọn màláíkà tó ẹgbẹ́ ẹ̀dá ńlá lẹ̀ dá wọn ẹni tó jẹ́ pọ́ yọ ànábì ló fo gbogbo ọ̀kan ó ní ìyẹ́ ọgọ́rùn mẹ́fà màláíkà Jibril báwo màláíkà tó a tóbi tó yìí àwọn olùmọ̀ nípa tawhid wọn ló fi hàn pé ẹ̀dọ́ ọlọ́nkan ò sí tọ́tọ́ láti sùn báwọn mọ̀lẹ́kà ṣe tóbi tí wọ́n lágbára tó yìí ọlọ́run sọ̀rọ̀ lásán yéésì kọ́lọ̀ sọ pé gbogbo yín máa fojú yín rí máa po máa fojú yín rí máa máa pa yín rùn kí ni ọba tún ṣẹlẹ̀ ọ̀rọ̀ ọlọ́run sọ gbogbo wọn takú nítorí bẹ̀rù torí rẹ̀ wọn ò ní gbórí sókè àti tọ́lọ́mùbá tó sọ̀rọ̀ náà ẹ̀rọ tó lé ayé ń bí àbí èsì ń sọ̀rọ̀ àbá kí èsì tẹ̀sí máa ń pa àwọn ọba yín wọ́n ní kábíyèsí àwọn kan ní ká tún ṣe àbíyèsí àkíyèsí àwọn ń sọ̀rọ̀ gbogbo yín náà wá tẹ̀rí mọ́lẹ̀ pé káàbọ̀ bàbá o bàbá kọ́ pẹ́ o sọ̀rọ̀ kí lọ́kàn rẹ̀ ń sọ kékeré ni olórí ibú èèyàn lè túra èèyàn lè túra kí n bá ti sọ kí ni sọ àbí ẹ̀gbọ́n ju o àbí o. <laughs> gbogbo àwọn ọ̀rọ̀ ayé lọ mọ àwọn mẹláìkà tọlọ Ẹlẹ́dàá bá ń sọ̀rọ̀ wọn àti dàkú lọ gbaragada àwọn anabi ọlọdún sábà káyọ Ọlọ́run fún wa kọrù tó jẹdẹ wọn ṣubú lẹni tó forí kalẹ̀ fọlọ ó tilẹ̀ jẹ́ pé àwọn ìdáku àmì ìgbàgbọ́ ńlá ni ní lẹ́bù táwọn ọmọ èèyàn ẹ̀yin kọ́ ayọ̀ Ọlọ́run wọn kà ọ̀rẹ́ wọn kà ayọ̀ Ọlọ́run ọ̀nsẹ̀fẹ̀ wọ́n ká ayọ̀ lọ ọ̀n gba kọ́ọ̀lù ẹ̀ló <laughs> ẹ̀ló wọ́n mọ̀ tó gbẹ́ mẹ́ta ẹ̀ wá gbẹnu lọ́wọ́ ń kàlù kúránì pé kí n má gba kọ́ọ̀lù ni kò ní da fún kọ́ọ̀lù náà. wa idha quri al-Qur'an fastami'u wa ansitu la'allakum turhamun sábà ń kí alukur'an ọlọ́run ni ẹsẹ̀ ti gbọ́ kọ́ọ̀lù kọ̀ ebi wọ́n ti ń kí ọ ti pẹ́ náà tó fi kó omi tọ̀ wá ní. kí ni tó lékún náà ọ̀rọ̀ rẹ jù bàjẹ́ lọ ọlọ́run á ń sọ̀rọ̀ àwọn ò ní tẹ́tí gbọ́ kọ́dà àwọn gbé eh, késẹ́tì kúránì sí àwọn kan bá gbé fújì sí pé fújì ni a gbé sílẹ̀ ń darí. la ilaha illallah àwọn anabi ọlọ́run tí wọ́n bá ka ayọ̀ ọlọ́run ọba fún wa ó ní í ṣe pẹ̀lú ntọ́banilẹ́rù àbó ní í ṣe pẹ̀lú ntòdùnni nínú ó ní í ṣe pẹ̀lú ìtàn àwọn ẹni tó ti síwájú àbó ní í ṣe pẹ̀lú ìlànà tó yẹ kẹ́yìn tí ẹ kù kẹ́ ẹ máa tẹ̀lé èyí yòówù ọba jẹ́ lópin ìgbà tó bá ti dọ́rọ̀ ọlọ́run kọ̀rọ̀ sójẹ́dẹ́hùn wàbọ̀kìyà kì í ṣe kí wọ́n sọ pé ó irú ya yìí lọ́lọ́run fi jẹyàn kìí ṣe nítorí ẹ̀ ha alìjẹ́nà màdà pọ̀ ókè nítòsẹ̀lẹ̀ sáwọn fáráò nù kìí ṣe anything ọlọ́run lè máa sọ torí pọ̀rọ̀ ọlọ́run wọ́n á ṣubú lẹ́ni tó ṣe é pé ó forí kalẹ̀ fọlọ̀ torí rẹ̀ fi forí kalẹ̀ lé sọ́gàjì nínú ọ̀nà tẹ́rú fi yẹpẹrẹ ara rẹ̀ fọlọ̀ òun ló gàjù nínú nǹkan téèyàn á máa ṣe lẹ́sìn ẹ̀rí sọ láti wá dáǹsì ìforíkanlẹ̀ fọlọ̀ òun ló ga jù nínú gbogbo dáǹsì fọlọ̀ nínú sọ̀láàtì torí ẹ̀ lànàbì sallallahu alaihi wasallam ló ti sọ fún wa pé aqrabu ma yakunu al-abdu min rabbihi wa huwa sajid ìgbà tí èèyàn máa súnmọ́ lọ́wọ́ bá jù ìgbà tí èèyàn bá forí kanlẹ̀ ló fi sọ fún wa pé amma as-sujudu fa akbiru fihi min ad-du'a tẹ́ bá ti forí kalẹ̀ ẹ máa ṣàdúrà lọ́pọ̀lọpọ̀ nù forí kalẹ̀ yìí fàkọ́mínà ayò ṣẹ̀dá abalẹ̀kùn tóra yè kí wọ́n dà yín lónìí. ìforíkalẹ̀ fọlọ́ ọ̀gá sọ́ọ́rì kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a bá tó fi wájú orí wa kalẹ̀ káwọ tó sọ fún ọ nínú òfin ọlọ́pàá ti forí kalẹ̀ nítorí pé tó o bá ti kẹ̀ fún èèyàn nínú òfin ṣẹ̀ríà o ti forí kalẹ̀ fún àwa náà nínú èdè Yorùbá ìgbàdá sọ pé lágbájá nìtẹríba sọtẹ orí rẹ̀ bá fún ọ ni ọtẹ bá fi lélẹ̀ ṣé wọ́n wọ pé ó ń kúnlẹ̀ fún ọ sáà o sì ní máa sọ̀rọ̀ kọ́ máa máa pé tọ̀ mo ti gbọ́ ọ̀gá mi o níta ẹ̀ka mi láti ọ̀hún ó ṣe o wọ́n lò ní tẹ̀rìbà. so tí wọ́n bá sọ pé sojúd pẹ̀sẹ̀ dìgbà tó bá fi wájú orí rẹ̀ kanlẹ̀ ìkúnlẹ̀ tẹ̀ ń kúnlẹ̀ ń ìforíkanlẹ̀ ni títẹ̀ tẹ̀ ń tẹ̀ ń ìforíkanlẹ̀ ni ìdọ̀bálẹ̀ ń òun tẹ̀ kọjá ìforíkanlẹ̀ ìgbé gbogbo ara dálẹ̀ so gbogbo ẹ̀ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ kọ́tọ́ lábẹ́ òfin ọlọ́ wọ́n ní kí ọba wọ ààfin nílẹ̀ Yorùbá tí ìwọ wá ń kí wọn ẹ̀ka àsán o ẹ̀kú rọ̀lẹ́ o mo kí bàbá o bàbá kẹ́ẹ̀pẹ́ o àwọn dòǹgárì àwọn abẹ́sìnkáwọ́ ọba ó ti tẹ́wọ́lẹ̀ àfin náà wáyé tẹ́wọ́lẹ̀ àfin náà wáyé torí pé láàfin wọn á dọ̀bálẹ̀ kí ló gbé wọn láàfin pẹ̀lẹ́ kí wọn náà lọ àfin fa torí tẹ́rítírì àfin ilé ìdọ̀bálẹ̀ torí bẹ́ẹ̀ náà ti máa gbẹ́bọ níyì ẹ̀sìn àwọn ọ̀sẹ́bọ náà máa ń gbé níyì láàfin pàápàá jùlọ ńlẹ̀ Yorùbá sẹ́yìn kó àwọn fẹ́ràn ọ̀sà àwọn fẹ́ràn ká sí nǹkan mí ìyàtọ̀ sọ́lọ̀ bóyá lára àfin kan ńlẹ̀ Yorùbá tí ò sóòsà ń mo rò pé yé wa tòtò wá jẹ́ pé lé ní kí ni wọ́n náà wà lọ. sọ̀rọ̀ wá ní wọ́n fẹ́ rí ọ lé ọ wàá fòfin tiẹ̀ sílẹ̀ tó dé bẹ́ẹ̀ sáyẹ́nsì láti pàdé o and actually tó dé mi dọ̀bálẹ̀ mi kúnlẹ̀ ò sọ tẹ́ yín lọ́rùn wọn lọ tẹ́ àwọn lọ́rùn má fi mùṣkílà tí ọba ti tẹ́ yín lọ́rùn tàlẹ́ ń jọ́ abọ́ nílé rẹ pé máa ta ni ta ni pé kí mo wọ́n jọba ń lu kànjọ nìlọ wọ́n wá ní ọba lẹ́yìn ìgbà tó bá ti gbadé nídìí òòsà yóò wá wá sí ọ̀dọ̀ àwọn afọbajẹ àwọn àlù yóò dọ̀bálẹ̀ fún wọn lẹ́ẹ̀mẹ́ta gbogbo lẹ Yorùbá ni o wọ́n dọ̀bálẹ̀ fún ìlú lẹ́ẹ̀mẹ́ta láti ẹ̀yìn ẹ̀mẹ́ta tí wọ́n bá ti dọ̀bálẹ̀ fún wọ́n tún ní dọ̀bálẹ̀ fẹ́nìkan má ìwọ lókùtọ́ máa gba ìdọ̀bálẹ̀ wọn. tí wọ́n bá sọ pé ó dọ̀bálẹ̀ ó ṣe ìdọ̀bálẹ̀ lédè Yorùbá kí ló túmọ̀ sí ó gbé ara gbogbo ara ó gbé dálẹ̀ ó ó gbé dálẹ̀ láti múra rẹ̀ wá sí zero percent in front of you ṣẹgẹtì ẹ ok wọn á ní yọ dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta mọ aláǹfààní àti wo bó ti dọ̀bálẹ̀ o ọwọ́ awa síwájú àwọn tó yẹ kó dọ̀bálẹ̀ á ní ẹ máa dọ̀bálẹ̀ lẹ́ẹ̀mẹ́ta tẹ́ ẹ bá ti wá ṣe lé ẹ̀yin ló kù tẹ́ ẹ máa gba ìdọ̀bálẹ̀ wa orí ìjọ náà lọ́wọ́ ee àkọ́kọ́ nù ó tún ti ra ee ẹ̀kejì ó tún ti ra ee ẹ̀kẹta nù sẹ́yìn wọn kò ti fi sáǹpù lélẹ̀ bá abẹ́ ẹ̀kọ́ yẹn ẹ̀yin ẹ lọ àfin rẹ̀ lọ́la kẹ́yìn lọ́wọ́ àwọlé kan káfíńsì o ee ẹ káàárọ̀ ó lè dọ̀bálẹ̀ kọ́ńkàrà rẹ̀ kankó mẹbi bẹyìí náà ṣe ṣe ń jọ wọn lẹdọ balẹ lẹẹmẹta fúlù ojú lẹdọ so torí ẹ irọ́ lásán náà ní irọ́ ni ó ṣe tún àjọba tó ń ta ìjọba lẹ ẹsẹ gbalẹ ní tẹyọ ọmọ ìjọba lẹ tó ń ta ìjọba lẹ fẹyìn ẹlẹjogun rẹ lọ́dọ̀ bàbá yín tani bàbá náà ẹlẹbọ so gbogbo eléyìí fi hàn yín so gbogbo àwọn rọrùn àwọn gbàtà níyì àwọn náà lọ òun náà mọ̀ pé ìjọ̀gbálẹ̀ àbùkù ń bẹ́ẹ̀ mo rò pé ń kẹ́ tiẹ̀ ọba tí ọmọ àgbàdọ̀bálẹ̀ yìí nǹkan sẹ́ǹsì ẹ̀ nìkan kìí solódo ọkàn jẹ́ pé àmọ́tọ́ wa gbé lọ jọba nídìí òòsà tó ń náà gbà fún òòsà wọ́n ní ọba àmọ́ ṣe Islam ọba àmọ́ ṣe anything ó fi ilẹ̀ fún òòsà ní tọ́ba ti fẹ́ jọba bẹ́ẹ̀ náà gbogbo ọba bíkíbi ok pẹ̀lú bó ti alájú ọlájú mọ̀ pé o lè gbára tiẹ̀ dálẹ̀ fẹ́ni bọ̀dì àmọ́ ọlájú mọ̀ pé kọ̀yẹ́ kọ́ gba déńdì ó sà ọlájú mọ̀ pé kọ̀yẹ́ kó dolo sà tọ́ba ti jọba àbẹ́ rí nǹkan mọ́ ọ̀hà mọ̀ pé à ń wà má kábíyèsí ń mọ̀ tọ́ba lẹ̀ fẹ́ yìn lù pé kíni ń gbára dálẹ̀ ara yìí ara tọ́jọba yìí ara ara o ẹ pẹ̀lẹ́ o ẹ lẹ́ o ẹ ó kalẹ̀ o wọ́n ló pé mẹ́ta àwọn náà sì máa gbé lárugẹ láti ká ee one ee two ee three bàbá bá ee wà fi eléyìí ó fi hàn wá pé wàláhì gbogbo ní Islam bá ní ọ̀dà má jẹ́ mùsùlùmí wọ́n kan lọ́ ronú sí ó rí i pé tí ìbá kórì rẹ̀ bá dàrú wàláhì ọmọ pé nǹkan ọ̀dà lóòótọ́ kódà kọjá pé wọn náà ń ṣe tọba kàti gbálà yìí pé islam ní ọ̀dà tọba lọ ronú sí ọmọ pé kọ̀dà lóòótọ́ ah kí ni dọ̀bálẹ̀ ọkàtí kọ́kọ́dà ọgbọ́ dànù mọ́tò ọtí ọlẹ́sẹ̀ dànù ìtí wọ́n ti ń dọ̀bálẹ̀ gbangbàsà bàbá alárugẹ lójú ọ̀nà tirẹ́là so gbogbo eléyìí yóò fi hàn wá pé àtàwọn abọ́gibọ̀ pẹ́ ní ọlọ́ọ̀nìkan là á forí kalẹ̀ fún un àwọn anabi ọlọ́run bá ti gbọ́ ayọ̀ ọlọ́run kharru sujjadan wa bukiya àwọn ò ní ṣubú forí kanlẹ̀ fọlọ́n lásán wọ́n tún máa sunkún kìí sẹ́kún èké o ẹkún ìpayà ọlọ́run a ọlọ́run dákun fi ìbẹ̀rù rẹ ìpayà rẹ sáwà náà lára wàláhì téèyàn bá níbẹ̀rù ọlọ́run tí ò ní ìpayà ọlọ́run kò rí nǹkan kan jèrè yóò máa ṣe ọlọ́run yóò ní tẹ̀lé tọ́lọ̀ ò ní ka ọ̀rọ̀ ọlọ́kọ̀ màtúmá rẹ̀ kò ní mí ọ kò ní fì ọ ah, mi mo ti dá jújù omi ẹkún ò lè wá torí pé mò ń ké kuraani ní ma gbọ́nra mi lẹ́kún ni èmi náà ma gbọ́nra mi lẹ́kún aláàánú lọ́lọ́ títí ẹkún fi máa wá ẹ wo mùnáfìkì tó pọ̀ láyé lónìí wọ́n ń ṣe sọ láti fún wa bóyá sọ̀látù tàràwíyà bíi Ramadan tá a wà yìí nǹkan alukurani gbogbo ayé alukurani tó ń ké ọ̀nkàn dunu ni ayé àkàn òsì tó ké tó pọ̀ lẹ́kùn tọ́ba tí wàá kàn tó ọgbà Allahumma pé kìnnì Allahumma àdúrà ló ń pọ̀ lẹ́kùn alukurani ni wọ́n á máa kéde yẹn máa sùn fún alukurani làwọn anabi ọlọ́ngbọ́ yìí ni wọ́n ṣubú lulẹ̀ forí lẹ̀ fọlọ́ tó ń sunkún torí ẹ̀rù ń bà wá ọlọ́run má jẹ́ ọjọ́ pé nǹkan míì ni gbogbo orú àwọn ẹkùn torí pé ntọ́ yẹ kọ́ panilẹ́kùn ẹ kékeré kàkàkà àsunkún àsunkún àwọn ń ṣàdúrà kọ́nà dákú mẹ́jẹ búrẹ́dì ọwọ́n wa okun ti ń ṣẹlẹ̀ ní àárín Russia àti Ukraine àwọn ló máa ń sábà ta wíì fún gbogbo aráyé ọlọ́ngbà wa kálukú ẹ̀ hóhóhó àhàlẹ́ bí búrẹ́dì ọ̀bá ká máa jẹ sùn ẹ̀gẹ́ sì wà táwa lè fi ṣe búrẹ́dì kí wọ́n ní pa yín lẹ́kùn so àwọn àyà kúránì Qul huwa Allahu ahad tíyẹn bá ní imáni tí ń bá ń kà wọ́n láyé ó sunkún gbogbo àyà rẹ̀ ní òtútù àmọ́ ilé ayé ti gba gbogbo ìbẹ̀rù mọ́ wa lọ́wọ́ àjẹni tí kúránì yẹn tó tiẹ̀ ń jẹ́ nǹkan tó ṣe pé ó ń fi wá lògbòlògbò rárá rárá àmàtúmà ń dànké ẹ̀ńtọ́ màtúmà rẹ̀ gan òṣè làákà ìsì ẹ̀ńtọ́ ṣe làákà ìsì òǹkà òjókòó tì. kọ̀yẹ́ kó rí bẹ́ẹ̀ jama afala yatadabbaruna al-Qur'an am ala qulubin aqfaluha ẹ̀ ronú pa al-Qur'an àgádágodo ń bẹ lórí ọkàn yìí torí pé ẹ ti ṣe wà wò ẹ kárí kó mu yín bẹ̀rù ọlọ kọ̀gbọ́n yín lẹ́kún rí irú àwọn èèyàn wo là wà irú àwọn èèyàn wo là wà eléyìí túmọ̀ sí pé pèníjà ńlá lélẹ́yìí jẹ́ fún wa táwọn anábì ọlọ́run bá jẹ́ pé táwọn bá ti gbọ́ ayọ̀ ọlọ́run wọ́n ṣubú forí kanlẹ̀ fọ́lọ́run wọ́n sì tún máa sunkún àwọn ọmọlẹ́yìn wọn kọ́ alukur'an tẹ̀sí rí wọn lọ ga jù nínú gbogbo tírà tọ́lọ́ yẹn lẹ́dàá ti sọ̀kalẹ̀ ó ní ọ̀nà kan pàtó tá a fi kà bó sì ti wá la gbọ́dọ̀ kà á gbọ́dọ̀ yí nǹkan kan padà ń bẹ̀ wàláì tí wọ́n gan bá ti yí padà ó rí i pé kò sí lọ́wájú má tọ́ọ̀ bá ti máa tọ́kàn bí ìgbà tí nǹkan kan tó ṣíìsì èèyàn dúró ni alukur'ani ga púpọ̀ alukur'ani ǹjẹ́ àwọn ànkẹ́ bí ǹjẹ́ àwọn tẹ́tí gbọ́ bí ǹjẹ́ ńlá wa bí ẹjẹ́ àkíyèsí ara jẹ̀mọ́ àwa lọ̀rọ̀ ń bá wí o àwọn anábì ọlọ́run tí wọ́n ti dá àwa lóko ọlọ́run kọ́dá kún kọjá kí tiwa náà dáa tọ́ ọlọ́run ní àwọn anábì tí wọ́n bá ti ké ayé alukur'ani fún wa ìjọ máa ṣe nìyẹn o kharru sujjadan wa bukiya àyè yìí ọjọ́ kan nínú àwọn àyè tá a ti máa ń forí kalẹ̀ tá a máa ń ké alukur'an ọ̀kan nínú àyè tá a ti máa ń forí kalẹ̀ sajadatul qur'an sujudu tilawa tí a bá ti kí alukurani débi ẹnì kan sáàmì sí bí ààyè lè má mú àmì pẹ́ forí kalẹ̀ nù Allahu akbar ẹ lọ forí kalẹ̀ subhana rabbiyal a'la subhana rabbiyal a'la subhana rabbiyal a'la Allahu akbar lọ́ba tán kò asalaamualeykum tó bá ń kórè sọláàtì la wà takeru àyà yìí àbí ìmáàmù wa ké tó bá lọ sí ìforíkanlẹ̀ àwa náà lọ ọkọ lọ àní lọ. Umar ibn al-Khattab radiyallahu anhu ọkà àyà tó ní ìforíkanlẹ̀ nínú lórí kútúbà jùmọ̀à ló bá sọ̀kalẹ̀ ló bá foríkanlẹ̀ ó ti ṣe bẹ́ẹ̀ lọ́sẹ̀ tó tẹ̀lé kò sọ̀kalẹ̀ kò forí kalẹ̀ wọ́n á bí irun tẹ ṣe ń jẹjọ lẹ́tún ṣe lónìí ètò rí tẹ forí kalẹ̀ ń jẹjọ tẹ forí kalẹ̀ lónìí onígbà ìmọ̀rí tánà fi sallallahu alaihi wasallam sí ó túmọ̀ sí pé tọba ka kí ó débẹ̀ wọ́n tó dé wákàtẹ̀rí lápèjúwe lè tó súnmá tọba forí kalẹ̀ xayé tọba forí kalẹ̀ ọ̀sẹ̀ lọ wàlẹ́ ẹ̀kín ká forí kalẹ̀ yẹn lọ dáa jù nítorí pé sunna fi hàn wá igi tí àyìnbá kí alukurani débi sojúdù tìláwà tẹ bá forí kanlẹ̀ ìbànújẹ́ ńlá ọba ṣetán ìbànújẹ́ ńlá ọba ṣetán ìjọlọ ń màtí pò ńlá ṣe fún òun ṣe fún ádámù aleyhi sàlám tó òun ṣe làwọn máa nẹ́bí ádámù wá ṣe fọlọ́n yìí yọ máa bò ń lọ́kànjẹ́ yọ máa jẹ́ dárò rí ìmọ̀lẹ́ ṣetán ìfimọ́ àṣetán ìgbolẹ̀ torí ẹ̀ sùjúdù tìláwà àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríà Islam wọ́n bẹ nu wọn tó ní ààyè mọ́kànlá péré ni gẹ́gẹ́ bí àwọn màlìkíyà wọ́n bẹ nu wọn ẹni tó láàyè mẹ́ńlá ni wọ́n yẹ ẹyọ̀kan dànù nínú ààyè méjèèjì eléyìí tó wá ń suratul Hajj ní ìgbà táwọn kan sọ pé mẹ́ẹ̀ẹ́dógún ni. wọ́n tún fẹ́ yọ kán yẹn kún tiwọn eléyìí lọ́dọ̀ gbajù àyè dáàtì máa forí kalẹ̀ yẹn tọ́jú àyè sùjúdù tìláwà ni nínú alukur'an mẹ́ẹ̀ẹ́dógún ni nínú alukur'an tó ìmáàmù báyìí wọ́n bá fẹ́ ṣe yẹn àwa alákọ̀ọ́kọ́ ẹni kọ́mọ sàsùn péye torí bá ń ṣe ń ṣe sọ̀lá àtàwọn ẹlòmíín tó gbé ni àwọn wọn kàn máa wọ pé tọ̀ wàhálà wọn kàn ní ká máa ṣe náà ní sọ́à <laughs> làwọn ẹ̀ ṣe ìmáàmù sùn ìwọ́ ti sùn bàbá ìmáàmù ó ti lọ sí forí kalẹ̀ Allahu akbar ó sí forí kalẹ̀ ìwọ́ bá rùkù bó láti tì ó kù rùkù lẹ́kànnà ọmọ lọ sí forí kalẹ̀ sábà parí sọ̀lá tó ní forí kankan kalẹ̀ ipò ti sàlékún rúkú nítorí pé ẹ̀yin ìmáàmù ló wà tí àwọn tó wà ń sáfù alákọ̀ọ́kọ́ tí nǹkan bá lè dàrú máa lọ́ọ́bà sáfù kejì ńkọ́ sáfù kẹta ńkọ́ tí mọ́sálásí bá tóbi tí sáfù ńlọ bí ẹgbẹ̀rún torí ẹ̀ làwọn ìmáàmù máa ń ṣe báyìí ìgbà tí ìmáàmù lọ rúkú tẹ́lẹ̀ yọ sọ pé Allahu Akbar pàtí ń lọ sí forí kalẹ̀ Allahu akbar torí pé òdiwọ̀n bó ṣe débi tó ń lọ ilé òun rẹ̀ gùn mà tó bá wá ti wá kan sùjúdù tìláwà yìí ó wàá sọ lọ́nà tó yàtọ̀ sí gbogbo ẹ̀ Allahu akbar ní kọ́mọ́ yá ẹ tètè kí ló ṣẹlẹ̀ torí kí tí máa ń bá ìmáàmù lọ́nu kí ó ti ń ké bí irú bí kharru sujjadan wa bukiya sujjadan tó ń ti gbọ́n ayé foríkalẹ̀ ni ni bàbá yìí máa ń fi ń pàkíyèsí pé ọmọ ọ̀hún ẹ̀tọ́ kálukọ́ lọ sí foríkalẹ̀ tọ́ ẹlòmíì lè wò pé bá kankan ìlọ́gán ìmáàmù tó fi sáré sí Allahu Akbar rúkú tiẹ̀ ní ọ̀lọ́ ìforíkalẹ̀ lọ́lọ́ tọ́ba tí wàá fẹ́ gbórí sókè Allahu Akbar ẹ̀yọ̀ kan ni kìí ṣe méjì irun dáǹsì máa ń sọ nínú àwọn àforíkanlẹ̀ wa náà láàsọ náà sọ pé sajada wajhi lilladhi fatarahu wa shaqqa fihi sam'ahu wa basarahu irú àwọn eléyìí bá wí náà kò burú àmọ́ àmì sálámà lẹ́yìn tó bá gbé sọ láti láǹṣẹ́ sẹ́yìn bá ti sọ Allahu akbar oníjókòó ẹ̀ dìde ni. Allahu akbar tọ́ba tí wàá dìde yẹn ó tún á ka àyà iye tọ́ba lè kà lẹ́yìn èyí tí a fi forí kalẹ̀ yẹn kó tó wá di kórokò tọ́ba sì ní kankan tó fẹ́ kà súra ti tán lápèjúwe wọ́n jọjọ́ ọkọ̀ tẹ́rẹ́ o sì fẹ́ bẹ̀rẹ̀ súra mi gbaná lọ́wọ́ sẹ́ Allahu akbar orúkọ sami Allahu liman hamida so báyìí la máa ń ṣe sojúd àtìláwà. tẹ́lẹ̀ bá yọ wa á mà látara báyìí fún àwọn anábì ọlọ́run yẹn ọlọ́run ẹlẹ́dàá wa tẹ̀sà wọn ọlọ́run tún wá sí ọlọ́run tún wọn ṣe gbogbo wọn lọ́lọ́run tún ṣe ah ọfẹ́ dàbí uniform gbogbo wọn bá ti gbọ́rọ̀ ọlọ́run wọn ṣubú wọn forí kalẹ̀ kìí ṣe báyìí forí kalẹ̀ làwọn gbọ́ o anything tí wọn bá ti gbọ́ lọ́rọ̀ ọlọ́run wọn ṣubú wọn forí kalẹ̀ fọlọ́ ẹlẹ́dàá wọn sì máa sunkún eléyìí jẹ́ nítorí kémi pẹ̀lú rẹ káwọn náà káwá wò kọ́ sí wọn níbẹ̀ sẹ́ẹ̀ máa pín àwọn kọ́lọ́ ń kà ó ìdá tutla àyàtò rahman wọ́n ń kà á làwọn gbọ́ táà ní ń kà á fún wa ó lè jẹ́ pé màláìkà ní ń kà á fún wa wọ́n gbọ́ lẹ́nu màláìkà ànábìá ọlọ́run sì lè tọrọ pé níta sọ̀kalẹ̀ fún mi ìwọ nínú ọ̀kan nínú àwọn ọmọlẹ́yìn mi ká fún mi mo fẹ́ gbọ́ ẹ bá nàbí ṣe sọ fún Abdullah ibn Mas'ud radiyallahu anhu mo fẹ́ kọ́ kàlùkùránì fún mi kí n gbọ́ bó ní ṣe kà fún ibi wọ́n lọ́lọ́ sọ̀kalẹ̀ fún mo fẹ́ gbọ́ lẹ́nu ẹlòmíì òtútù lọ́rọ́ lọ ìgbà tí ibn Mas'ud kà débi. وكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا النبي لو تبع النبي بẹ̀rẹ̀ sí ní sọkún النبي wa náà yàtọ̀ sí النبي tó síwájú wọn kà kan النبي bẹ̀rẹ̀ sí ní sọkún nínú ìdájọ́ sojúdo tìlàwá kìí ṣe dandan kọjá pé wọn lọ ń kà sábà ń kà tí wọ́n sì ń tẹ́tí gbọ́ tán bá ń kà tán tí wọ́n ń tẹ́tí gbọ́ tẹ́ni tí ń ké bá ti forí kalẹ̀ wọ́n náà forí kalẹ̀ gẹ́gẹ́ bí ìmáàmù àti máàmù tẹ́ni tí ń ké bá ti forí kalẹ̀ ìwọ tó ń gbọ́ náà forí kalẹ̀ gẹ́gẹ́ bí tá a bá ti ṣe màkútí máa bá ti forí kalẹ̀ ńkọ́ máàmù náà yóò forí kalẹ̀ sẹ́ni tí ń kí ọba forí kalẹ̀ ìwọ tó ń gbọ́ tó ń tẹ́tí gbọ́ ò ní forí kalẹ̀ tẹ́tí gbọ́ ọ yàtọ̀ sí ọ̀ ń gbọ́ torí kìí ṣe gbogbo ń tó wù wá gbọ́ là á máa gbọ́ gbogbo tẹ́ bá ti ń sọ tó o sanwó fún tó o sì fàsìkò rẹ̀ lẹ̀ fún àti gbọ́ lópin ìgbà títì rẹ̀ bá ti ń ṣiṣẹ́ yóò máa gbọ́ ọ̀fẹ́ gbọ́ fújì wọ́n gbé fújì sí torí pé tìrẹ̀ ń ṣiṣẹ́ yóò máa gbọ́ àwọn kan sì ń tẹ́tí gbọ́ ní tiwọn tó máa ń pariwo kan bá ẹja gbọ́ nǹkan tó ń sọ ń bẹ̀ ń darí torí pé n táwọn fẹ́ tẹ́tí gbọ́ nù ẹni tí bá ń tẹ́tí gbọ́ Kùránì yẹn òun lọ̀rọ̀ bá wí sẹ́ni tí ń ké bá ti forí kalẹ̀ wọ́n náà forí kalẹ̀ amẹ́ni tí ń kàn ń gbọ́ ti ń di gbọ́ tí ò lóòótọ́ gbọ́ máa forí kanlẹ̀ wọn ọ̀bọ tí o bá ti jẹ́ sọ láti lẹ́yìn mo rò pé yé wa bẹ́ẹ̀ ni sòjódù tìláwà rẹ̀ wọ́n sòjódù tìláwà ṣé ń bùkátà àlùwàlá àbí ò bùkátà àlùwàlá sọ̀látù jànáza ṣé ń bùkátà àlùwàlá àbí ò bùkátà gbogbo sọ̀látù dábàá ti bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar tá parí pẹ̀lú asalaamualeykum sọ̀látù ni wọ́n ń pè é wọn bó ká tá àlùwàlà àmọ́ kẹta bá bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar táyì sì parí rẹ̀ pẹ̀lú asalaamu alaykum kò bó ká tá àlùwàlà torí kìí ṣe sọláàtì bẹ́ẹ̀ ni sojúdù tìlàwà wọn bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú Allahu akbar kò nídìí asalaamu alaykum bẹ́ẹ̀ ni sojúdù ṣùkú ìforíkalẹ̀ ti ìdúpẹ́ ọlọ́run sọ orí kò bó ká ọlọ́run sọ orí tuntun ká fún ọ eléyìí tí o ti ṣe fún ọ tẹ́lẹ̀ o ṣubú forí kanlẹ̀ fọlọ́n láti dúpẹ́ fún o bùkátà lù àlà Allahu akbar lọ́ba tán kò bùkátà sàlámù àlejò eléyìí ajẹba àwọn. àwọn tó bá yẹ ọgbà gbé ó lọ sí bákà ẹlẹ́ẹ̀karùn-ún ní sọ̀látùl ásùr àbí sọ̀látùl zuhr. wọ́n wá sálámà o tún wá sáré o tún padà sí ìjókòó ńgbà tí wọ́n pàkíyèsí rẹ̀ wọ́n wá sálámà ọ̀ràn tí pọ̀ yẹ kó forí kalẹ̀ lẹ́ẹ̀mejì lẹ́yìn sí sálámà o tún lọ padà dé ṣe yẹn tó bùkátà lọ aláàbí tọrọ bẹ̀rẹ̀ pẹ̀lú Allahu akbar ó sì parí rẹ̀ pẹ̀lú assalamu alaykum tọrọ fi ṣẹ̀rí àsọ pé alqawlu fil juz kalqawli fil kull níta sọ nípa abala kan náà nílùú níta sọ nípa gbogbo ẹ̀ gbogbo ẹ̀ bùkátà lù wàlà abala rẹ̀ náà kọ́ ó bùkátà lù wàlà tí bala rẹ̀ náà ní sùjúdù tìláwà tí bá bala rẹ̀ náà ní sùjúdù ṣùkù ó fojú jọra wọn ni tí nǹkan bá ti jọ nǹkan kìí sùn òfin ṣẹ̀rí àsọpọ̀ eléyìí tẹlifùsẹ̀ bọ́ọ̀ tẹlifùsẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni tó jọ nǹkan kò lè dàbí tí ó jọ ní gbogbo ọ̀nà eléyìí jẹ́ kó sì jẹ́ ibi ìlàfẹ́ dúró lónìí abẹ́lẹ́ wọn bẹ ẹlẹ́dàá ó ṣàánú àwa náà kó sì dẹ̀ra rẹ̀ fún wa abẹ́ ó sì wá lọ́kàn nínú àwọn ẹni tí wọ́n fọ́ nàmà abẹ́ ó sì wá lọ́kàn nínú àwọn tí wọ́n máa páyà rẹ̀ tí wọ́n máa sìn dáadáa tí wọ́n máa jọ́sìn fún forí kanlẹ̀ fún wọ́n sì máa sunkún torí ìpáyà rẹ̀ subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu